وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكي وعي قربوان على سبيل الكل والسلام عليكم ورحمة الله وبركاته أيوة سيلك أيوة سيلك أيوة لك نعم ní ìtẹ̀síwájú àlàyé tí a ń bá lọ lórí sharh sunnah tí sheikh wa al-Barbahari rahimahullah ta'ala pẹ̀lú àlàyé kọ́sẹ̀wẹ̀ sheikh wa Muhammad Salih al-Fawzan hafizahullah ta'ala ibi tí a ti dúró ní ìjẹ́jọ́ òun náà ni ìgbà tí wọ́n sàlàyé pé tàmàlàmìyà àkóso àdìhún fàkọ̀dọ́là ọ̀tàdà pé ẹni tí ọba ti mú ẹ̀sìn sí ẹ̀ látọ̀dọ̀ àwọn sàbí ànábì fàkọ̀dọ́là irú ẹni báwọn ti sọnù dọ́là ánìlhàf ó ti sọnù kó lójú ọ̀nà òdodo wàtàdà á ó ti dáadáa dáálẹ̀ sínú ẹ̀sìn ṣékò wa tọ́lẹ̀ kọ̀ọ̀zà wọ́n sàlàyé fún wa lọ nípa pé kí ni nǹkan tá à ń pè ní mídíà gan-an ṣéèkù ní falbidà ìdí ń jẹ́ bidà tí ń jẹ́ àdádálẹ̀ ma uhditha fi din wa huwa laysa minhu òun náà ní nǹkan tí wọ́n dá kalẹ̀ sínú ẹ̀sìn kí ó sì sínú ẹ̀sìn wa kayfa yu'rafu annahu laysa minhu ṣéèkù ní ọ̀nà wọláwà gbàmọ̀ báwo la ti fẹ́ mọ̀ pé nǹkan yóò sínú ẹ̀sìn ní idha lam yakun alayhi dalilun fa tá a bá ti rí kiri kan táwọn èèyàn bá ń pè lẹ́sìn àwọn náà tí wọ́n ń gbà jọ́sìn fún Allah subhanahu wa ta'ala tá a wá rí ẹ̀rí fún ṣẹ́kù ní eléyìí wọn láàmàmà láti máa mọ̀ yí pé nǹkan yóò àdádálẹ̀ ni wọ́n nílẹ̀ anna Allah azza wa jalla yaqul lóbi Allah subhanahu wa ta'ala sọ báyìí pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati pẹ̀lú ni ó mo ti pé ẹ̀sìn yìí fún yín ṣẹ́kù nípa dínú káàmì ẹ̀sìn ó ti pé islam ti pé wàlélà ilham ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala lè lélẹ́yìn láyé tí bá ló di adáa ẹ̀sìn tó ti pé yìí kò gba àlékún má kò sọ́nà tá a fi kankan kún tí ó

ìdókù fún wa ta ní títà láti máa ṣe òun náà ni pé kákan máa wádìí pé ẹ̀sìn wo ni ẹ̀sìn tó ti pé tabati wa mọ̀ pé ẹ̀sìn tó ti pé nìyí òun náà láwọn wá tẹ̀lé tó kọ́lá èèyàn ní níyọ̀ rárá èèyàn ní ní wàhálà sọ̀tẹ̀ èèyàn ní mọ́tì ẹ̀dá mọ́ ara rẹ̀ rárá ìjẹ́ tí wọ́n ti pèlè nínú wa òun náà láwọn ṣe ìkànnì àwọn sàhábà ìdíwánuláhi aláìhìm a máa sọ pé ìtẹ́bìrú wọ̀dá tẹ̀bìtẹ́bìrú pàpàlùkùbìlù ẹ máa tẹ̀lé tó wà ńlẹ̀ yìí wọ̀dá tẹ̀bìtẹ́bìrú ẹ má tún dá àkàkà lẹ̀ sínú ẹ̀sìn má pàpàlùkùbìlù nítorí pé wọ́n ti tó yí ẹ̀dá wọ́n fún hánà wọ́n tààrà ti tó yí wàhálà tẹ́lẹ̀ mọ̀tí káàkiri ó ti gíní ó ti fi ó ti bá yín pé ẹ̀sìn Islam ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn látara pé àìmọ̀kan ká dáadáa dálẹ̀ sínú ẹ̀sìn yìí àbí ká jọ́sìn pẹ̀lú àwọn nǹkan àdádálẹ̀ yìí òun làwọn fi ojú rí Allah subhanahu wa ta'ala àdádálẹ̀ wa pọ̀ nínú ẹ̀sìn tí àwọn èèyàn dálẹ̀ ó fẹ́ mọ́ sí kan nínú orígun ẹ̀sìn Islam ó fẹ́ mọ́ sí àlàyé ẹ̀sìn kan nínú Islam tẹ̀ wá ní ni pé wọ́n ti gbé àdádálẹ̀ wọ̀ ká bẹ̀rẹ̀ látòrí ìmọ̀ Allah subhanahu wa ta'ala lọ́kàn tó ká máa pè é ká máa pè nǹkan mẹ́pàá àwọn èèyàn ti gbé àdáda lẹ̀ wọ́ pé ọ̀nà wo láàmú àgbà pé Allah subhanahu wa ta'ala wọn wọn fi wọn pe àwọn kan lẹ́yìn rẹ̀ wọn wà láwọn táwọn ń pè yìí o àwọn táwọn ń pè wọn láti fi kàn ṣe àgàsọ̀lé. wọn kò ní wọn bọ́ síbi irun wọn dáadáa lẹ̀ lẹ̀ pa lérí léṣiríṣi lérí irun inú àdáda lẹ̀ òun náà làníyàn àníyàn ọ̀run àníyàn àyílà àníyàn alásàrì àníyàn mọ́tò náà nàbí sallallahu alaihi wasallam mọ̀ sí àwọn sábẹ́ ànábì mọ̀ sí kò sí ní jẹ́bẹ̀ lọ́dọ̀ wọn àwọn èèyàn sì ronú títí wọ́n ti dálẹ̀ sínú ẹ̀sìn lórúkọ ẹ̀sìn inú àdálẹ̀ tí wọ́n dálẹ̀ àwọn kan nìsín tásìkò òru bá tó wọ́n wá dúró lẹ́yìn kan tó ṣe ìkọ́mọ̀ tó bá ṣe àwọn àwọn àzíkiri àdádálẹ̀ wọn tán gbogbo wọn wà máa lóhùn kan náà wọ́n wá ṣe láyá ìlàlá láyá ìlàlá wọ́n wá ṣe fájítí síwájú kan tó wọ́n bá dákúrá ilé ó kàgbé kọ́mọ̀ yìí irú eléyìí náà ní ti àdádálẹ̀ ni ni wọ́n tún dálẹ̀ síbi ìran torí kò sí inú ìlànà níbi tọ̀wá wa lóò sọ́là pé nígbà tẹ́ bá fẹ́ gbé òrìlè ògbé yàwó kọ́kúra dóná ẹ máa wí láì lọ́lá lóhùn kan náà tẹ́ bá wí tán ẹ tẹ́ bá ti kọ́ mọ̀ inú àdádálẹ̀ náà ni. inú àdádálẹ̀ tí wọ́n dálẹ̀ sínú ọ̀run òun náà ni pé bàbá tún kírun tán bàbá sálámà tán àwọn àgbáàrú tá anábì ní ká máa ṣe anábì ní sálámà ká tó fi اللهم انت السلام ومنك السلام تباركت وتعاليت يا ذا الجلال والإكرام اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد أتوا أذكار كان في قوة في توبة في لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله كاتني إجا تابتيري أنا بقوة anabi kọ́ wa káde kòtíyù lẹ́ẹ̀kan soso nígbà tá a bá ti wo gbogbo ọ̀kadà lẹ́gbàá tá a bá tàwọn àkárì káde kúrò ọlọ́ọ̀gù kúlọ̀ ọ̀dùnmá bíi falak kúlọ̀ ọ̀dùnmá bíi nas káàtì eléyìí lẹ́ẹ̀kọ́ lẹ́ẹ̀kọ́ kan àyàfi tó bá jẹ́ pé wọn àtúmọ̀ àlákì á mẹ́ta tó bá jẹ́ pé wọn mọ́tò bíi lákì á mẹ́ta. gbogbo eléyìí lànà mi kọ́ wa pé iṣẹ́ ọmọ ìwé díẹ̀ bá kí ọ̀hún sáni àmọ́ ọ̀pọ̀ lónìí yìí àwọn kátàrà dáadáa lẹ̀ tẹ́bàjẹ́ mọ́sáàsì mi oríṣiríṣi lẹ́ẹ̀mọ́ gbọ́ táwọn mẹ́fà sálámà ìdíwọ̀n mú bọ́ lọ́wọ́ kan náà tó bá náà mi táwọn mú bọ́ láìláà ìlàlá ó làwọn mú bọ̀ eréṣiríṣi kò wá ní ìjọra wọn. kọ́lá mọ́sáàsì mi lọ́wọ́ ṣe láàyè láàyè lọ́wọ́ lọ́wọ́ ṣe alhamdulilayi wọ́n wá fi parí wọ́n àkàtúwàtò fàtíà tọ́wọ́ àkàtúwàtò fàtíà yìí tán wáde máàlìkì yà omi di ìyá kanáwó ìyá kan sí ìdí náà sọ̀rọ̀ wọn aka sọ wá tó fàájì àwọn wa ní kájà lẹ ti dákẹ́ wọn ní kọmpútì ẹ ìlànà wọn fi ń ṣe àwọn àtàwọn gbogbo àwọn nǹkan báyìí ní ti báyìí àdádálẹ̀ wọ́n já àdádálẹ̀ ní bá a ṣe ń ṣe azkar bá a ṣe ń ṣe ìrántí Allah subhanahu wa ta'ala inú àdádálẹ̀ tí wọ́n dálẹ̀ òun náà ni àdádálẹ̀ ká gbé òǹkà kalẹ̀ fún òǹkà kan kánàbí òfin wa tí òfin wa ló kà yẹn á kì ní yẹn máa lọ sí ní three hundred and thirteen ilé yẹn máa lọ sí ní one thousand one hundred eleven ilé yẹn máa lọ sí ní four thousand four hundred forty wá fún gbogbo àwọn kìíní ní ádàdí láti má ti dákọ̀ lẹ́yìn wá ti sọ fún wọn pé ádàdí dàmúdàmú òun náà ló máa lọ lè ṣe wọ́n ti gbọ́ yé báwọn pé one thousand four hundred and forty four òun jẹ́ dàmúdàmù ẹ̀dí báwọn lè ṣe gbogbo àwọn ọ̀sán báyìí nìsín ó wá bá a débi pé wọ́n dá dáadáa lẹ̀ bí òkà wọ́n dá dáadáa lẹ̀ níbi pé ká fún yàn ní iṣẹ́ pé á ah, àtùkò báyìí ló gbọ́dọ̀ ṣe àdáadáa lẹ̀ náà ni iṣẹ́ yìí ó àtùkò báyìí ló gbọ́dọ̀ máa ṣe wọ́n tún tẹ́lẹ̀ yìí náà lẹ̀ wọ́n pàṣẹ kò sí. wọ́n dà wọ́n dáadáa lẹ̀ níbi irin táwọn fi ń ṣàdúrà كان النبي صلى الله عليه وسلم يأكل التسبيح بأنابله أو بيمينه النبي صلى الله عليه وسلم النبي أما سيأوى الكاف وابيتك ولو وصلني ọmọ kan anabi làwọn ẹgbàá fi ṣe wọn ìsọmọ adébíyà dáadáa lè pé káwá fi òkà kalẹ̀ láwọn ẹlò òkà àìsàlà ìfọ adéwájú láwọn ọdún tó ti kọjá ìpè kò sí bí ó ti dáadáa àdáadáa lè kan ìkan náà wọn fà sálà wọn ní kò síjọ kan tí ó dáadáa lè kan sínú ẹsìn rẹ àyàfi kó pa súnà tí ó sì dédé rẹ̀ kó parẹ́ wọ́n wá dáadáa dálẹ̀ àfikóró wọ́n wá sakóró jọ àwọn ìlú mìíràn káwàbà wọ́n bá débi kí wọ́n bá débi tẹ̀sùbá àdádálẹ̀ pé ọya ẹ̀mọ́ fi tẹ̀sùbá ẹ̀mọ́ fi fa òkà tẹ̀sùbá yìí òǹkà lásán náà kókó láwọn méje o àdádálẹ̀ mi tó gùn wọ́n tún wá wé kiri kan wọ́n tún so mé rí tẹ̀sùbá ẹlòmí tẹ̀sùbá tẹ̀sùbá design eríṣiríṣi design eríṣiríṣi kọ́lọ̀kọ́lọ̀ ẹlòmí yóò kí bọ́ọ̀rùn yóò mọ̀ káàkiri lọ́kùnrin láì tóbi

ẹ̀dàkùn ó ti rẹ tẹ̀síbáyì ẹ̀lùmí ní bá kó tẹ̀síbáyì wọ́ ó sì máa yàgbẹ́ àparó ni ó ti di paró ni owóró àwọn eléyìí ti báyìí ẹ̀rí àwọn tó dálẹ̀ nípìnlẹ̀ àwọn kan láwọn fi ń tó kà ní pé káwọn bá gbàgbé nǹkan àwọn gbàgbé ti jáde dálẹ̀ àwọn nǹkan tí yóò máa bí yóò máa ṣe kí ni yóò tún máa burú sí ni ẹlòmí àwọn mìíràn bá débi fún ní ti báyìí pé tẹ̀síbáyì nísìnyí ẹlòmí lè bẹ́ẹ̀ tí ó bẹ́ẹ̀ tó fífítì yóò wá ká wa rẹ̀ lọ́rùn yóò ká ọ̀rùn báyìí jẹ gangan lọ́rùn báyìí ìyíwù lápẹẹrẹ kó jẹ́ wà ní ìlọ́dọ̀ sí ẹ̀ àtúntà àwọn tí tẹ̀lé àti ẹ̀mọ́ bọ́ọ̀rùn ìṣe wọ̀ wọ́n gan yóò wá kó sẹ́sì báàjì gangan lọ́rùn yóò máa wo òkè yóò máa jẹ́ hàn ìlú àwọn tẹ̀lé lọ sọ̀rọ̀ àjọ àlọ́dọ̀ rẹ̀ gbogbo eléyìí nínú ẹ̀sìn inú àwọn tó dálẹ̀ ẹ̀sìn bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ lè mọ́ sí kiri kan ní ẹ̀sìn báyìí tí wọ́n níbi àdádálẹ̀ sí inú ẹ̀ náà làdádálẹ̀ mọ̀ níbi náà ti sàlàyé fún aláṣẹjọ́ ní inú ẹ̀ làdádálẹ̀ fìdá ọ̀sán dákalẹ̀ síbi tó kú bá kú ṣe báwọn òkú tí ń kú látọjú ayé ànábì sallallahu alaihi wasallam àwọn òkú kú láyé ànábì sallallahu alaihi wasallam àwọn tí wọ́n jẹ́ yẹn sàn ju tiwa lọ àwọn tí wọ́n sáfà ní fẹ́sì ju tiwa lọ àwọn tó jẹ́ pé ibi tí wọ́n ti dé nínú ẹ̀sìn bàbá kò ní bọ̀lá kájẹ̀ mọ́sùn láyé mọ́sàkì àmóbi dé àlélé pábá wọn níbi dáadáa síbẹ̀síbẹ̀ àwọn wọ̀nyí kú ẹni tó wá jẹ́ aṣíwájú gbogbo ànábì wa sallallahu alaihi wasallam ànábì náà sáàtú àwọn alákọ̀ọ́lẹ̀ kan ní gbogbo 23 years ànábì fi jíṣẹ́ àwọn alákọ̀ọ́lẹ̀ kan pé sọ bí yàn bá kú bẹ́ẹ̀ ti fìdáwì jọ́kẹta jọ́kẹrin jọ́kẹjọ kò sákọ̀ látọ̀ ànábì sallallahu alaihi wasallam àbáwọn ò lẹ́tọ̀ọ́ síkẹ́ ọlọ́run táwọn ò lẹ́tọ̀ọ́ sádùá láwọn tó kú gbà wọn àwọn ànábì wa lọ tán àwọn sàbí ló gbọ́n ni kò sí wà dáadáa lẹ̀ yìí láì lẹ́yìn àìmọye sẹ́ńtírì ló wá ti pé àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ronú pé ẹja máa ti jọ́ kẹta ẹja máa ti jọ́ kẹjọ ẹja ti wa nísìnyí àti wá sọ di pé àwa sọ ikú yẹn gan ikú wa jọ wá ó jẹ́ pé nígbà tí àṣẹ tó yẹ ká máa ṣe ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala wá kó lọ́kàn wa ikú tí ó máa dẹ́rù bàyàn kẹ́yìn náà máa fi rántí ọlọ́run ikú ọ̀wá dẹ́rù bàá àwa tọ̀nù ayẹyẹ ìgbéyàwó gbogbo bá kú lómi ní ti láyìí àìmọye màálù ni ó da dá dùgbò ìyàwó ni wọ́n ní ẹlòmíì wọ́n máa sọ níbi wọ́n máa sọ níbi òkú ó jẹ́ pé nínú àwọn wọ́n wà níbi jànáza bí òkú kan ó wá rí tẹ́nìkan rẹ́rìn ó ní á ah, òun rẹ́rìn níbi òkú á ah, ìtún sọ̀rọ̀ sí ọmọláyé níbi òkú ibi òkú lónìí làwọn àwọn onídìí gókunlẹ̀ ibẹ̀ láti wá tó tẹ̀ kalẹ̀ á ti wá máa rojọ́ irisirisi ọ̀rọ̀ ọlọ́rọ̀ ìtójú tó ìtójú òtó ìtókàn wá ìtí ó kàn wá ìtí ó àti tó ní ṣe pẹ̀lú òkú tó kú ọkàlùkù máa wá sọ eh, eh, ah, ó àkọ́dà orí ẹ̀ wọ́n gbé lọ bí kíní àwọn tó padà gbé kó bí kíní kí ló kọ̀ ọ́ ìtàwọn ìlú mẹ́wàá lọ lè jókòó bẹ́ẹ̀ nù ilé olókùn wọ́n lọ lè jókòó bẹ́ẹ̀ wọ́n máa retí tọ́gbàmọ́là wá wọ́n máa retí wọn gbéṣẹ́ bu wá kọ́ sí wá hmm? so làwọn èèyàn àwọn kan wà jókòó débi pé alárànlẹ̀ wọn gèrè ara wọn níjọ́hun níjọ́hun tí wọ́n bá tí wọ́n bá dáná òkú tí wọ́n bá pa màálù gan wọ́n lè pa á kọ̀rọ̀ ní pé àwọn ìpa àwọn ọ̀gọ̀rọ̀ kọ́ bá pa màálù nínú òkú nígbà táwọn èsì ara ilẹ̀ wẹ́ẹ̀sì nísìnyí báyìí kò tún wọn lójúmọ́ wọ́n ti sàbàrú ẹni pé sọ ẹyẹ yìí kálukú wọn olóòkú ẹdáwó ẹdáwó àpàmọ̀lú ni o gbogbo àwọn eléyìí náà ẹ lórúkọ ẹ̀sìn tí ń bẹ́ẹ̀ nú ẹ̀sìn Islam anabi sallallahu alayhi wa sallam anabi ò lálẹ́ fún wa kọ́dà anabi sallallahu alayhi wa sallam kọ̀ fáwọn sàábẹ̀ rẹ̀ débi pé arínú àwọn sàábẹ̀ anabi ìsọ pé kúnnà nàcúdù lè jìmá ìdá àlèlè mẹ́yì wọ̀sọ̀ní àtàtọ̀ àm mínà nìyà ó ní nígbà yà nàbì sallallahu alayhi wa sallam inú táwọn máa ka káwá kóra ẹni jọ́lé olókùú àlèjìmá ìdá àlèlè mẹ́yì káwá gbogbo wa kóra jọ́lé olókùú káwá jòkó kátẹ́ni kátó tẹ́ǹtì wọ́n ní nígbà yà nàbì sallallahu alayhi wa sallam wọ̀sọ̀ní àtàtọ̀ àm àbíkẹ́ ó tó wá lò ó tún dáná pé ah, ẹ̀dáná ya sáàfù wọn ẹmọ sáàfù wọn wọ́n ní ọmọ jòkó ó tún ní ọmọ sáàfù wọn sókè yẹn tó wá lé iláyà kó tó wá sí báwọn wọn láwọn máa ká akọ ẹkọ àrò ni ẹkọ àrò sáà nàbí ní àwọn máa sún ẹ wọn ní ni ní ni pé àwọn ẹkú tó yẹn tún máa sọ̀rọ̀ yá ah, ọlọ́run sì ṣe báyìí fún mi ọlọ́run á ah, aláàánú mi ló onápè ní àníyá àwọn tàbí àtàbí wa ní ẹni táwọn máa ń ká sínú kéèké wa máa sọ pé kí ni kí wa lè yóò kójọ ìlúkù gbogbo àwọn gbogbo àwọn àfá àfá tá ń tẹ̀lé láwọn bẹ̀rẹ̀ ni gbogbo wọn ni wọ́n fẹnu kò yí pé káwá lọ lè kóra wa sílé olókùú káwá àbí ọmọ olókùú gan kó wá níbi tí ó jòkó sí báyìí pé tèmi nìyí níbi òkú jùlọ ìwòmọ́mù wa máa rí wọ́n ní kò lẹ́tọ̀ọ́ nínú má má lè ta tẹ̀lé má lè àbí wọn tábà ti ṣòkú tán níta lè ṣe bókù táwa ní ó ba aládá bẹ̀ tí ó sábà ní bókù òun náà ti pé ká fi ọkírun sí tẹ̀lé débi tá a ti sin Ànábì sallallahu alaihi wasallam ní ẹni tó bá kírun sókù la tẹ̀jọ́ kírun sókù la Ànábì nípa làwọn òkè rọ ìlú ẹni báwọn yóò gba aládá tó tóbi tó òkè Uhud ẹni tó bá wá tẹ̀lé wọn ẹ̀ tán fi wá débi tí wọ́n ti sin anábì ní ládà ló di pè ọ̀ọ́tọ́ yìí yóò di bí ládà tí ó tó kéwù lẹ́ẹ̀mejì eléyìí ló yẹ ká múra sí tàbá ti tẹ́lẹ̀ ìlú náà lára anábì sallallahu alaihi wasallam tàbá ti dìbò náà ó kálukú wa ní ẹ̀kálukú wa ládàáfẹ́ ó kálukú tọrọ bókun bẹ́ẹ̀ fúnra rẹ̀ pẹ́tọ́ Allahumma ighfir lahu mọ́ ọlágbájá wọn náà tẹ́sí ọláyínà lẹ́nà ọláyínà tẹ́nà ọlágíníkà gbogbo ilé ìrìnà àdádá rẹ̀ náà tó fúnra síbi o tẹ́ ẹ bá ti wá kó mẹ́ ọba àwọn ìdókò ní pé wọ́n kàdé kó mọ̀ gbárí ẹ̀ lọ́rọ̀ onídìí wa ń darí lọ́yà ẹjọ́ ń darí ìtò ẹ̀sùn lọ́lẹ̀ ìjó kó kà gbogbo ilé ìyàdádá lẹ̀ ni tó pé ó rárí wọnú tí pọ̀ tí ó máa fà nípa òkú wa tó jẹ́ pé yóò dípò àwọn tá a ná tó yẹ pé à ń ná lórí àdádálẹ̀ ni èèyàn kì í náwó lórí àdádálẹ̀ kó balada bẹ́ẹ̀ tí ẹ bá náwó lórí bídíà owó yẹn wé yóò tún wá gbẹ̀sẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀gbọ̀n àdàgbọ̀ gàálà àmọ́ náà tá a lè náwó wa àwa tó kù bá kú pọ̀ náà tá a wa sí òun náà ni pé ká ti bóyá bí ká gbẹ́ gbogbo òbí tí ò bá ti lómi ká gbẹ́ kànga ká kọ́ mọ́sálásí gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan ládá tó jẹ́ pé àwọn yóò máa ṣàǹfààní lọ lórí ẹ̀ kéèyàn ó kówó jọ kéèyàn wá fi tẹ́lẹ̀ yìí ó ṣàǹfààní kó kù yóò máa ládá yẹn gbogbo ògbà tó bá ti ń lo mọ́sálásí wọn ládá rẹ̀ máa lọ lè bá gbogbo àtàwọn yẹn bá ti ń pọnmi wọn tó ti ń bu omi tó fi ṣàǹfààní ládá rẹ̀ máa lọ lè bá eléyìí ṣàǹfààní fún wa ó sì ṣàǹfààní kó kú ju káwá ṣe kí ni lọ káwá máa wá rí kòkó ká máa rí kòkó ká máa polówó wíwá tá à ń ṣèyàwó tò eléyìí àkíyèsí ńláńlá ni gbogbo wa kákíyèsí láwùjọ wa tó kú bá kú yóò túmọ̀ pé àfẹ́ rò kún yóò túmọ̀ pé wa káfíntọ́ àlùjánnà fún òwe lẹ́yìn ní ti báyìí ní tó ṣe pàtàkì ni pápá jùlọ fáwọn tó kókù fúnfún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmí láwùjọ nísìnyí fún onífẹ́sẹ̀ ogoro eléyìí látara pé láwo ti jẹ nù látara pé àwọn bá dáná àwọn ọgbà tó ń ọlọ́run fi àbùkátà ti jọ ìjọ mi wá ń kọ́ sòwòrú àwọn eléyìí ní ti láyé ìtọ́jú ẹ̀ká ṣe kí ni ìtọ́jú ẹ̀ká kí èsì ní ẹ̀sìn ni sòbí tá a ti lọ ní pé ṣéèkù ní ní tá a fi máa mọ bídíà òun náà ní pé kí ni a rí pé kò sí ẹ̀rí fún nínú ẹ̀sìn torí pé ẹ̀sìn ti pé ẹ̀sìn wa gbà lékún ìtòkù fún wa òun náà ní pé kí ni ká máa wá ẹ̀sìn tó ti pé òun káàkiri ẹ̀sìn Allah subhanahu wa ta'ala ti pé fún wa ká máa wá káàkiri bàtàmásàkà bíi ká sì dìrọ̀ máa wàdá tó ga máa àdáhùn mi nàìjíríà àdá gbogbo tó bá ti wá yàtọ̀ sí ẹ̀sìn tó pé yìí nínú àwọn àlékún ká sí kí ni ká gbé jù sílẹ̀ wàlẹ̀ ah, sí ìtànáà so àìsínú ẹ̀sìn rẹ̀ ń gan ni ò dáa kó o bá máa ń pèsè ǹkó o bá máa ń sọ ya bẹ́ẹ̀ ògbóró àwọn eléyìí ó yẹ ká jìnà sí wà ní ìdọ̀ pad àtàwọn àlẹ̀mọ́ gbogbo àwọn kan mìíràn tí wọ́n tún lẹ̀ mọ́ ẹ̀sìn tí ò sí ń bẹ́ẹ̀ ọ̀gẹ́ ìdíjà àdìkà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìhànà ha Allah subhanahu wa ta'ala ni wa tawdihu annama ahdatha qaumun bid'atan illa nudi'a mithluha min as-sunnah ṣéhùn ní àwọn padà bọ̀ wá sàlàyé fún alẹ́kùnrẹ́rẹ́ ipe kò sí ìjọ kan tí ó dáadáa dálẹ̀ nú ẹ̀sìn inú ẹ̀sìn àyàfi kí Allah subhanahu wa ta'ala kó sẹ́kínni kó fi yọ ó mú súnà tó ṣe déédéé rẹ̀ ó mú kó láàrin wa gbogbo àdáadáa lẹ̀ sáwọn yẹn ti láwùjọ lónìí àwọn súnà yẹn dà pa súnà yẹn rẹ fẹ́ ń tọ̀ ẹni tó máa ń lo àdáadáa lẹ̀ súnà kó máa fọwọ́ ka òkà yóò kárẹ́ kò nílò òun náà ní ilé kópa lérò òun bá àwọn tó bá tó bá jáde dálẹ̀ bá wọn mẹ́sìn tí èèyàn bá fi lè ṣe é tó jẹ́ súnà nídàkejì rẹ̀ à nílè ṣe é ṣẹ́kù nípa àádá wà tọ̀rí kò sọ ayé olùkọ́tàkì eléyìí ni ojú ọ̀nà tó lálàáfíà ojú ọ̀nà tó tọ́ lùzúmù jama'a òun náà ní ká tẹ́ pẹlẹ mọ́ jama'a wà lùzúmù súnà òun náà ní ká tẹ́ pẹlẹ mọ́ súnà nàbí sallallahu alaihi wa sallam qawluhu wa kullu bid'atin dalalah ṣékù ní ọ̀rọ̀ àfáà Barbahari tí wọ́n ní gbogbo bídíà tẹ̀rí yẹn ànù ni ṣékù ní falaysa hunaka bid'atun hasana kò sí kankan tí wọ́n pè ní bid'atun hasana kò sí kankan tí ń jẹ́ àdádá kama yaquluhu ba'duhum ṣékù ní bí àwọn apá kan wọn bí wọ́n ti máa ń sọ balil bid'atu kulluha dalalah gbogbo àdádálẹ̀ yányá anu ní bìnafsi hadithu rasuli sallallahu alayhi wa sallam pẹ̀lú ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam aytu qal nígbà tánàbí sallallahu alayhi wa sallam sọ pé fa inna kulla muhdathatin bid'a anabi ní gbogbo nǹkan tuntun mí kan bá ti mú wá sínú ẹ̀sìn àdádálẹ̀ ni ó máa jẹ́ wa kullu bid'atin dalalah anabi ní gbogbo àdádálẹ̀ tẹ wá nìyẹn anu ní ọ̀rọ̀ anabi ṣẹ́kọ̀ àtọ́lẹ̀ fọ̀zán wọ́n ní bídíà nínú ẹ̀sìn àdádálẹ̀ sínú ẹ̀sìn tẹ́ rí wọn láéláé kò lè sí ìkankan tí ó dà bẹ́ẹ̀ kò ló sóore rárá inú tá à ń pè ní bídíà bálùkùlù ha dọ̀là àlà gbogbo bídíà yẹn tẹ́ rí wọn ànú ni wàhálà kalamu rasul ṣéwù ní ọ̀rọ̀ tàwọn kọ́ wò bẹ́ẹ̀ ni kìí sọ̀rọ̀ tèmi náà wàhálà kalamu rasul eléyìí ó ní ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam alladhi la yantiqu anil hawa anábì tí kìí sọ̀rọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ wọ́n ẹgbẹ́ gbogbo anáàlá gbàgbá anábì sọ̀rọ̀ pẹ̀lú fẹ̀nu láti bọ́lọ́ rẹ̀ gbọ́ tánà bá sọ fún wa pé gbogbo nǹkan yányá tánà bí ní àánú ni ẹ dákun níbo ti wá ní tiwa táwa máa yọ sẹ́gbẹ́ sọ pé ìkẹ́ ìsànù sẹ́gbẹ́ àti wọ́n tẹ̀lé àánú gbogbo ogun tó wá ti jẹ́ òkèdè àlùkìyàmọ̀ bin nar inú náà ni wọ́n lọ àṣẹ́kùn ní àdọ̀láàlù wa áàlù dọ̀láàlù anù àtàwọn adámtẹ̀lé anù yìí fi náà ìmọ̀ àbí kúkúrì hìm inú kó jẹ́ pé tí ó gbìyànwó náà ni pé látara anù ni wọ́n tẹ̀lé yìí wọ́n ti tara rẹ̀ wọ́n ti kèfèrí ẹ̀yà máa tẹ̀lé anù ń bà mí kí ó ti di kèfèrí ń bẹnu bídá ṣe oníró àlọ́kùn àlọ́ta alẹ́ oníròyìn kò lóòkọ́ oníròyìn kẹtàtà lẹ́bí òun yẹn àwọn tí wọ́n bá ẹgbẹ́ kùránì ẹ̀dá Allah subhanahu wa ni irú eléyìí àdádálẹ̀ tí wọ́n dákàlẹ̀ sínú ẹ̀sìn àdádálẹ̀ tí ń sọ̀rọ̀ ní kèfèrí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bídá tó ibadatul qubur bídá àwọn tí wọ́n máa ń jọ́sìn fún sàárè wọ́n máa tọ́ abẹ́ tọrọ kọ́wọ́ lọ bí sàárè wọ́n máa yípo ẹ̀ wọ́n máa kèfèrí ni wàyí máa bí máa fi yáàtì ní àbí ó sì jẹ́ pé látara ẹ̀ṣẹ̀ torípé inú àdádálẹ̀ ń bẹ tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni ògbé ẹ̀jáde kó nínú ẹ̀sìn Islam àwọn àdádálẹ̀ wa pọ̀ báwọn tó jẹ́ pé kò ẹ̀jáde nínú àwọn míì wà tó jẹ́ pé gbé ẹ̀jáde nínú ẹ̀sìn pàlùbídà tún lẹ́yìntà lẹ́yìntà ala hajj sawa ṣẹ́wà tọ́lì kọ̀ọ̀gán wọ́n ní bídà tẹ́rí òun kò sí lórí kò sí lórí ojú kan náà kò sí lójú padà kan náà minha ma ni tí ó ẹ̀jáde kó onú ẹ̀sìn sọ́híwòhó mọ̀káládùn fi náàrù tó jẹ́ pé ẹni tí máa ń tẹ́rù fídíà báyìí yóò tẹ́ gbére nínú náà ṣékù ní bẹ̀bẹ̀ kàlìsìgá sátìfìdà muwad gẹ́gẹ́ bí kéèyàn máa ké gbàmígbàmí sáwọn òkú tó ti kú ẹni tó ti kú so

so àdádálẹ̀ eléyìí ní sìn àdádálẹ̀ tó pé ó bẹ̀rẹ̀ láti kúrò ẹ̀sìn ni wàdùá ilẹ̀ àmúwá àbíkẹ́yà máa ń pè òkú fàtẹ́ máa ń sàdúrà wàdàbò ìdìgẹ́ ìdìlá àbíkẹ́yà máa ń pa ẹran fún nǹkan mí àti àwọn subhanahu wa ta'ala kí wọ́n máa pa ẹran pálí jẹ̀nu á àárẹ̀ tí ń ṣe ọ̀yà wáyé ní bẹ́ẹ̀ díẹ̀ àbíká pa ẹran àbíká sáàjì ẹlẹ́ ìpẹ́ ẹran fún tí ń ṣe àbíkó pa ẹran káwá dá ọlẹ́ran pé àbíkó pa ẹran irú ẹran báyìí ẹlòmí ní wọ́n dalẹ̀ ẹran dúdú tí ò lábà wọn wọ́n ma wá ẹran dúdú tí ò lábà wọn káàkiri ẹlòmí wọ́n dalẹ̀ ẹran fún báláwó ìdánijẹ ni wọ́n bá béèrè ni eríṣiríṣi òun ni wọ́n máa dá wọn dẹ́ra wọ́n ti wá bá débi pé àwọn ẹ̀rọ ẹ̀rọ ẹlòmí nìsín àwọn náà tó wá sọ pé tí wọ́n bá dá wọn lẹ́ràn yìí wọ́n tún wá lọ sọ̀tà padà lọ́jà tí wọ́n bá ti mẹ́ràn lọ́dọ̀ wọn tó má lè wé ẹran dúdú wá wọ́n á gbé lọ́dọ̀ ẹ̀ nígbà tí ó bá lọ tán dé ìwọ́pẹ́ ìdàbá yìí pé wọ́n kàn ránṣẹ́ pé àwọn èèyàn pàtà ni pé abẹ́tẹ̀ràn yìí o so àwòrú eléyìí ní ti kò sí tó fà torí àdádálẹ̀ pé kí ni àdádálẹ̀ ìpa ẹran fún ìkàbí àtúnṣe Allah subhanahu wa ta'ala ni ẹran pípa bí ẹ bá fẹ́ pẹran àwọn àtàwọn àgbà pẹran wà ní ṣẹ̀ríà Islam kápẹran léyà kápẹran àkíkọ̀ kápẹran ní wàlímà so wàlímà tó lè wàlímà tó ní ká kápẹran bẹ́ẹ̀ tẹ̀lé èèyàn tún lè pa ẹran náà láì ṣe nǹkan kan pé kò kàn pa ẹran bẹ́ẹ̀ yẹn ti ẹran nísìnyí wọn dábàá mọ́kọ ẹ pa òtìpá òtìjẹ nǹkan rẹ kọ́ra kó wọ ògùn ẹ̀jẹ̀ ń bẹ̀ kọ́ra kó wù yàn nínú ṣẹ̀dá Islam láláì ṣe nǹkan kan o láláì ṣe pé mo á pè àwọn kankan bá ń tàdúrà o kó wá jókòó níjọ́ kan wá pẹran wá dáná sí wá lọ́jọ́ pé àwọn ọ̀rẹ́ rẹ pé ah, ó kẹ́wù fún kẹ́kẹ́ wá jẹ òní òun náà pè ní àlùmọ́ àdúgbà àdáwà sí èyí wo tún jẹ́ kí àwọn ẹ̀kún máa mọ̀ pé tọ̀ àwọn tọ̀ìtọ̀ iná tún bẹ nínú <laughs> tó pé àwọn ẹ̀yàn máa ń wò pé àwọn oníwọ̀n rẹ̀ fẹ́ dáná ni ẹ̀dí bá ti ẹ̀ gbogbo ọ̀nà tí yóò ti róúnjẹ jẹ báyìí wọ́n sàmọ́ ní kò sínú ẹ̀sìn ni ẹ̀dí bá ti wọ́n yá má jẹ bá má jẹ máa dúbà ní tọ̀ sọ ẹ̀yin ọ̀rẹ́ mi àbáwọn ẹlòmí tó jára ládùúgbò náà pé tọ̀ o sì dáná pé eléyìí bẹ́ẹ̀ lọ́sùn ànábì sọ̀lá wà lọ́wọ́ sọ̀lá ànábì àmọ́ ọ̀fẹ́ nọ́ńgà mi yóò sì ní ká ẹ̀ka sí i. Abdullahi ibn Umar radiyallahu anhu ibẹ̀ nù àkọọ́lẹ̀ Abdullahi ibn Umar òun náà fẹ́ nọ́ńgà mi báyìí yóò wà ní ká káàkiri kọ́lá yóò ha báwọn sí àwọn Yahudi àwọn Júù yóò nẹ̀ lọ fún wa kò sì sí nǹkan kan kì í ẹlòmí ò lè jẹ́ ẹran parí ìsìn àgbẹ̀kó sọ pé kó lọ ọmọ kìnìkà yá ẹ̀yìn yàtí tàwátà yìí sí apàkùkọ ọ̀rọ̀ pé ó kéré jù bí ò bá jẹ̀ wá lágbára ẹran apàkùkọ ẹ̀yìn máa ń tẹ́jẹ̀ ẹlẹ́ni nítorí ìkómọ ọmọ sísọ yàtí ní wàá máa mú jẹ ẹ sọ Allah subhanahu wa ta'ala ní wàá máa mú jẹ sọ yàtí mú jẹ mo lè ti ta ẹ̀jẹ̀ ẹlẹ́ pé èèyàn ka ibi kankan nínú al máa ṣe tìlàwátì Qur'an máa wá ìtumá rẹ̀ máa lo àwọn àdájọ́ ti bẹ̀rẹ̀ rẹ̀ bí ìsìlámù tí Qur'an wà fún un Qur'an ò ti fún ká máa gbé kiri lólé ká máa kalẹ̀ fún àwọn ẹ̀ka àti Sunday Sunday tí a sọ àtidé sọ àtidé parí rẹ̀ o àwọn kálukú ó máa wá wọ́n máa wá sá eré ìje ẹ̀rọ náà pèlè eré ìje ni wọ́n máa wá ṣe competition bí Al-Qur'an á kó ti kábẹ̀ ọ̀tá ẹ̀ ọ̀yá fìdí ẹ̀wọ́lẹ̀ kó ti ká wọ́n wá máa ṣe ẹ̀rọ àwọn òpin ẹ̀kùnrin náà lélẹ́yìn subhanallah ẹ̀rọ yóò máa dìde káàkiri àwọn kan mẹ́lẹ́lẹ́ báwọn tẹ̀lé ya kan mẹ́ yóò máa dìde káàkiri kó ní gbọlódé gbọlódé gbọlódé wọ́n ọ̀dà fi ìgbéjì lẹ̀ ó ti kàá ọ̀yà tuntun síbí wọ́n ti fi mọ wá sheikh wani fahadihi wa nazri li ghayrillah àti kéèyàn máa jẹ́ ìjẹ́kùn kàmí ìtura tó jẹ́ Allah subhanahu wa ta'ala kí ọmọ jẹ́jẹ́ pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ ẹ̀ ń sin nǹkan báyìí fún ẹ̀ báyìí nù ni báwọn kankan mí ni kí wá jẹ́jẹ́ pé àyàn sin nǹkan báyìí tí má fi ní tí wá òwúrọ̀ àwọn nǹkan báyìí nínú àwọn dídà tó lágbára ni màáde dídà wọn kò ní ya ṣé fún mi àwọn àdáda lè léyìí àwọn àdáda lè máa gbé ẹja dínú ẹsìn mi wàkàdárí kan náà fi àtúmá ilá ìwọ sí fáàtì yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kéèyàn ní Allah subhanahu wa ta'ala olóko náà ni kéèyàn ní òdíròyìn bí bàtẹ́yàn sọ pé kò sí náà nù bàtẹ́yàn bá lọ Allah subhanahu wa ta'ala olóko ẹ̀sìn ní kò ní ẹni kò sí sánmà ẹni fẹ́ gbọ́rọ̀ ẹni erina ẹni onímà kò sí náà nìtúmọ̀ rẹ̀ wọn so àwọn eléyìí ti náà wà dáadáa lẹ̀ kàmá kọ́lá ti jàmíyà gẹ́gẹ́ bá àwọn táǹkì ní jàmíyà gẹ́gẹ́ ti sọ àlẹ́dí náà jàdúnà àlàsímà ọ̀sìnmá àwọn tí wọ́n ń takò ìròyìn aláṣùmá àdàwọ̀ sàárà tó kọ́ rẹ̀ wọ́n ní òsì jíjẹ́ bẹ́ẹ̀ fàhádì yìí kó fún wọlé ìyá àdùnlá eléyìí ìṣèkèbèrè kí aláṣùmá àdàwọ̀ sàárà ni kí aláṣùmá àdàwọ̀ sàárà fún sọ̀rọ̀ kí òní bẹ́ẹ̀ ìyá náà wọ́n sọ fún lọ́ha ìyá náà wọ́n lẹ́yìn wọ́n ròyìn Allah subhanahu wa ta'ala ọba tó dá wa wípé ọba yìí kò lókọ kò sí níròyìn wọ́n ní òlókọ kò sí níròyìn Ar-Rahman ń kọ́ tani wọ́n jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní onítumọ̀ Ar-Rahim onítumọ̀ Al-Malik Al-Qudus àti gbogbo àwọn Allah subhanahu wa yìí wọ́n ní onítumọ̀ kankan lọ́dọ̀ táwọn olóòkọ kò sí Allah subhanahu wa ta'ala pé kò lóòkọ kò níròyìn ṣe kò ní pàyẹ̀kún ìdán ma'ajuman tó bá ti wá rí bá ń ṣe àjẹ́pẹ́ kò sí nù ẹgbẹ́ tí wọ́n tún burú gan kí àjẹ́pẹ́ kò sí Allah subhanahu wa ta'ala nù lè á nà lè mọ̀ ojú ìdá nítorí pé gbogbo tí máa ti bẹ ṣé kò ní tí máa ti bẹ làbú dàláhù ní sífàt tú láti ní kó ní ròyìn tú láti ní kò sí nǹkan tí ń bẹ láyé tí ò ó bá ti wá ní òun náà ní tí ò sí rárá tí ò exist wàlìdáríká hákàmàlẹ̀ àyímọ̀tò bíi tẹ̀fìrì jàmíyà nítorí di eléyìí ó náà làwọn àfáwẹ̀sì ni wọ́n fi ṣèdájọ́ lórí àwọn jàmíyà wípé kékeré ni wọn nítorí pé kíni nítorí wọn lọ́wọ́ subhanahu wa ta'ala òdo kọ wọ́n sì ní oníròyìn tó wá túmọ̀ pé kíni wọ́n sọ pé kò sí kíni wọ́n ní òsì náà alladhina qalu al-Qur'an makhluq àwọn tí wọ́n sọ pé al Allah subhanahu wa ta'ala wọ́n lè dà ní. sẹ́wọ̀n pé Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ rẹ̀ ìròyìn rẹ̀ ní sífà ni ọ̀rọ̀ ìròyìn àti ní ara èèyàn náà ni ó wà sígbà Allah subhanahu wa ta'ala ara Allah subhanahu wa ta'ala àwọn wá ní ẹ̀dá ni tí ń túmọ̀ yí pé kí ni alukur'ani yóò padà wá parẹ́ lọ́dọ̀ tí wọn tó bá wá parẹ́ nìsín ìròyìn kan nínú ìyàlọ́ subhanahu wa ta'ala ṣe kí ni ó parẹ́ nù fọlẹ̀ ìyá gbìlá so tó jẹ́ pé wáyé ni ja'aluhu makhluqan àwọn aṣọ di ẹ̀dá mithlal makhluqat bí àwọn ẹ̀dá tó kù wa qalu Allahu la yatakallam wọ́n ní Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ àwọn jàbíyà nù ẹ̀rí kó le gan wọ́n ní Allah subhanahu wa ta'ala wọ́n ní sọ̀rọ̀ fàṣàbáhù bí jamal wọ́n wá fi jọ nǹkan bọ́rọ̀ gidi bí igi bí èrè bí òkúta wọ́n sọ Allah subhanahu wa ta'ala dì bẹ́ẹ̀ wal ladhi la yatakallam ṣẹ́kùn ní ẹni tí bá ti sọ̀rọ̀ láàyè kúrú ìlàhà kó ló ti bẹ́ẹ̀ jẹ́ nígbà àmọ́jọ́ tí ò lè sọ̀rọ̀ قال الله تعالى ọba àlekè ọlá sọ pé موسى من بعده من من بعده من حليهم عجلا جسدا له خوار ألم يروا أنه لا لا يكلمهم ولا يهديهم سبيلا الله سبحانه وتعالى ní àwọn jẹ́ ànábì Musa bàtà ànábì Musa kò lọ́dọ̀ wọn tán tó lè سبحانه وتعالى wọ́n wá mú inú wọ́n wá mú ògédègbè màálù wo eré ẹtí bá wọ́n wá ń jọ́ sí fún wọn pátá níbi musa lọ́tà musa sáàmì rí òun ló tàn jẹ ẹ ó tàn jẹ ó bu yèpẹ̀ nínú orípa òjíṣẹ́ orípa orípa màláìka kan ó wá bu yẹn ó wá bu sára tó yẹn wá ń dún bí ṣe máa ń dún ní ni ọba eléyìí lọ́ba ẹjọ́ ẹ̀fẹ́ máa jọ́sìn fún kọ́lá òun náà lọ́ba múta gan múta gbàgbé kò rántí sọ pé kó tó lọ ni àwọn bá bẹ̀rẹ̀ sí jọ́sìn béèrè Allah subhanahu wa ta'ala wá ní alam yaraw sójú wọn kọ́ ni àwọn ọmọ Israẹli ṣé wò rí ni annahu la yukallimuhum pé ìjọ ń pè lọ́lọ́run yìí kò lè bá wọn sọ̀rọ̀ la yukallimuhum wa la yahdihim sabila kò sì lè fi wọ́n mọ̀nà so eléyìí sọ́ka pé Allah subhanahu wa ta'ala ọba tí máa ń sọ̀rọ̀ ni ìtòbi kọ̀ndẹ́mu eré tí wọ́n sì ní pé eré òun ò sọ̀rọ̀ bó làwọn ti wá ní Allah subhanahu wa ta'ala ọba tí èyí sọ̀rọ̀ ní ìdílé ìtahùwà bíi ìlà torí pé kèé sọ̀rọ̀ náà ni òjò lè sọ̀rọ̀ ta'ala Allahu amma yaqulun Allah subhanahu wa ta'ala ọba tó ga ọba tó ga rere jìnnà jìnnà sí tí wọ́n ń sọ lẹ́nu láwọn àti òdà ni Allah subhanahu wa ta'ala sọ ní sọ́ọ̀tù sọ́ha ìsìnkú wọn tẹ́ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ti pé tẹ́ ń sọ̀rọ̀ nǹkan lọ́wọ́ sàníṣìí kò ní fèsì fún yín kó dá iná àbọ̀ dá ilé òun wà láyé wọn kò láhùn sọ̀rọ̀ rán wà láàdá fà á ọ̀dà àwọn èdè tá à ń sọ ìdí nìyí wọn ò ní ìnira kankan tí wọ́n lè kó bá wọn ọ̀dà wọn ò ní àǹfààní kankan tí wọ́n lè ṣe fún wọn. ṣéèkù wa tẹ̀síwájú wọn ni yáa nílẹ̀ ẹ̀jù níta àgbàlẹ́ òní pé ògédè ìgbé màlúù tí wọ́n jọ́ sí fún yìí làwùkàlàmùhù wọ́n bá bá màlúù yẹn sọ̀rọ̀ láàyè tí ilé yìí mo jà wá kò fèsì fún wa padà bàlẹ́ àdá yẹn sọ̀rọ̀ ayẹ̀kúnna ilé àhán tẹ́lẹ̀ ìwà lè jọlọ́run ìdí ò lè fèsì nígbà tẹ́ bá sọ̀rọ̀ kó ló ti wá jọlọ́run wàkọ́lá Ibrahim lè abdi lè lè abẹ́rẹ́ tẹ̀lé asinam anábìá Ibrahim alayhi salam òun náà sọ fáwọn tí wọ́n ń ti òòṣà ó ní fasaluhum in kanu yasiku Ibrahim alayhi salam nígbà tó lọ lè gbogbo òòṣà wọn nígbà gbogbo wọn jáde lọ tán anábìá Ibrahim wa mú wa ké gbogbo òòṣà wọn ó fọ́ yẹ́lẹ́yẹ́lẹ́ fún wa nígbà tó wá gbogbo òòṣà yìí tán ọwádé àwọn ọwádé wọn tààlù tẹ́lẹ̀ yìí màbá àdàbí àádé àti nà àádà na tó tẹ́lẹ̀ ìbáwọn ọlọ́run wa ẹwà ìdílàkà yìí ẹ̀ńtẹ́ pẹ̀lú ọlọ́sẹ̀ ìjọ sì fún kò lè dìbẹ́ẹ̀dì ara rẹ̀ wá mú àké wá ká kò lè ara rẹ̀ wọ́n wá sọ pé ta ni wọ́n kálukú wọ́n wá sọ pé ah, ọmọ Ibrahim yẹn ni ó ṣe nítorí pé òun náà bal fa'alahu kabiruhum tẹ̀gbẹ́ èyí tó dàgbà nù wọn òun ló ṣe pé èyí tó dàgbà nù wọn òun ló ṣe ọmọ àti ọmọ Ibrahim pé à ah! ó wá ní ọmọ àti ọmọ Ibrahim wá sọ fún wa pé ó ní fasaluhu fasaluhu min kàbí ẹ̀sìn ẹbí wọn ẹ̀sìn wọn ó sàdẹ́ tó dé fún ọmọ fasaluhu in kanu yẹsìn fún ẹbí wọn nígbà tẹ̀lé wọn sọ wáyé so àwọn bèbè yìí wọ́n bá wọra wọn lóòótọ́ pé a ah, pọ̀ síbẹ̀síbẹ̀ náà wọ́n sì wò pé a ah, ọlọ́run wa ló ti báyìí mú látara bẹ́ẹ̀ ni wọ́n fi pété pé o wọ́n fi ju ànábì Ibrahim sínú náà Allah subhanahu wa ta'ala kúlá ya naru kuni bardan wa salaman ala Ibrahim Allah subhanahu wa ta'ala iná wo ti kíni ó ti di ó tutù ó ti di ọ̀la fún ànábì Ibrahim ó tutù ó wá tutù títútù rẹ̀ sí ní kò wá ti kíni kò wá tún múnira lọ́wọ́ ìtutù mí bẹ́ẹ̀ bá mí tó bá tutù gan yóò sì múnira lọ́fìyàn wọ́n bá fihàn wọnú bíbí ìlànà ìsìn pátá ìbámu ìjọba kàtí mélòó kan ẹ̀jẹ̀ ó gbẹ̀rin títutù náà sì ni àbí so àmọ́ sàlámù fún àbíkà níbi ìbùrọ̀dé bọ́ọ̀lá fún wa bẹ́ẹ̀ fún yàrá iná òun kà tutù fún ní kò sí kíni kò kónira kankan bá ọlù lẹ́wù bàtà níbi Ibrahim wa sọ fún wa pé ẹbí wọn ìbílẹ̀ wa bí ẹbí àgbàlagbà nù wọn ẹbí àgbàlagbà nù wọn ìdí ìwò sáré nǹkan wọn kò sá gbogbo wọn láàké tán ó fi kan lẹ́nu wọn tó jẹ́ àgbàlagbà nu wọn ó wá yẹ bí tó jẹ́ àgbàlagbà nu wọn tó wá yẹ pé iná pàdé pé ó lè sọ̀rọ̀ lóòótọ́ àwọn afọ́fà nàbí Ibrahim pé làkọ́jà alimta ma ha wùlá yẹ ti kú wọn láti mọ̀ pé wọlé sọ̀rọ̀ ní tí wọn náà mọ̀ fúnra rẹ̀ pé wọlé sọ̀rọ̀ wọn ni a máa bí wá ẹwù gbọ́ báwọn ọ̀làlà òun ẹwù ó ti gbéra káyẹ̀ wá tó bá máa ọwọ́ àtẹ́lá ọwọ́ àlò làákà ìtẹ́lẹ̀ níhùn ọwọ́ àlò làákà ìfún aláàbí gbọ́n mọ̀ pàwọn nílàkà yìí ọwọ́ ni ẹ̀bí wọn wọn ni àá làkọ́dẹ̀ àlébùtà ìwọ́ gan fúnra ẹ̀ ha wùlá yẹ̀ ṣìkò ó ti mọ̀ pé wọlé sọ̀rọ̀ òun náà ló fi ní àbí wọn alẹ́bàáyé mọ̀ àgbọ̀n pé ìdí tó bá ti wá rí báwọn àfàtà àkùdúnà min dunillah ma la yanfa'ukum shay'an wa la yadurrukum nígbà tí wàá mọ̀ pé kò lè sọ̀rọ̀ yìí kí ló dé dẹ́mọ̀ wá jọ́ sí fún tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala jẹ́ mọ̀ pé kò lè sàǹfààní kankan fún yín wọ̀lá ìyẹ̀dùn òkun kò sí ní ìrìn àkàkà tó lè kó báyìí ìwà ní Ibrahim ló sá aláàkẹ́ òní tó wáyé kọ́ bá lè ṣe kíní kan ni tó bá ti fi sa aláàkẹ́ òun tó bẹ́yẹ ká nìdé bá wọn èyí náà mọ̀ kókò sí ẹ̀fẹ́ tí wọ́n lè ṣe ọwà ní kófin lakùn tó ṣe fún yín ó mọ̀ ṣe fún yín o wọ́n kálò làákàyè láti fi bá wọn tí wọ́n bá gba ẹ̀sìn mú tí wọ́n bá gbọ́ ẹ̀sìn yé àbí tí wọ́n bá tẹ̀lé gbáyà alukur'an eléyìí ìlànà kan ní tó wà nílànà àwọn òṣìṣẹ́ Allah subhanahu wa nígbà tí mo ti wà ọ̀rọ̀ mi tẹ́ olóhùn gbà ó wà lò tó ní olóhùn níhùn tó pé tó bá sọ fún pé áyà ní kò ní gbà gbọ́ olóhùn gbà ó gbọ́ òtún wá mú áyà wá olóhùn gbà nábì gbọ́ sòrú eléyìí irú ẹ̀ náà ni tí àbáwa Abu Hanifa An-Nu'man bin Bashir rahimahullahu ta'ala àwọn kan bẹ àwọn yóò sọ ọlọ́run ni ẹ̀sìn báwọn ní sè àwọn tó jẹ́ pé wọ́n gbà yí pé gbogbo bá ṣe wà yí nìsín àkànbẹ náà ni ẹ tó bá kú nù wa ni wọ́n ní ìgbà ní pawárẹ́ wọ́n ní wọ́n máa yọ òwe kù náà wa gbó ìgbà ni ó kálukú náà ni kò sí kankan kò sí ọba kankan ní kọ̀ọ̀tù ayé Abu Hanifa wá ní sọ débò débà òní ọ̀dà ẹ̀yẹ ká pàdé ayọ̀ wá tómi tóró káfíńtì ọ̀rọ̀ di omi tóró ọ̀rọ̀ kí wọ́n á fi rinlẹ̀ fún yín pé ọba kan bẹ tó jẹ́ kóun náà ní darí gbogbo ayé wọ́n wá jọ dá ọjọ́ wọ́n sì jọ dá àsìkò nígbà tí ó di ọjọ́ tí wọ́n dá tó dàsìkò tí wá mọ̀ọ́mọ̀ retí nígbà wá débẹ̀ wọ́n ní àá wọ́n tẹ̀ sílẹ̀ kókàlùkù ní ọgbẹ́ ọdún wá pẹ́ wọ́n ní àá ẹ má bínú ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tó jẹ́ kí n pẹ́ irú ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ tó jọ pẹ́ wọ́n ní sọ ẹ̀yin náà farabalẹ̀ kẹ́ farabalẹ̀ gbọ́ ó nígbà tó ń bọ̀ tó ń dé sí odò tó ń lé ti ọkọ̀ ju omi tó ń ogún tó ń fi wá bá yín ní ìlú kejì ó lóun wá wà mẹ́fà títí òun rọ́kọ̀ ju omi òun wá ń sọ ọkọ̀ ju omi ipá ọ̀tá nígbà tó yà báyìí dé òun kàn rí tí ọkọ̀ ojú omi kan bọ̀ sáà látọ̀nà òkè odò ni onígbà tó ọkọ̀ ojú omi yóò dé báyìí dé òun kàn rí pé kò sí èèyàn kankan mẹ́ ọkọ̀ ojú omi yẹn nìkan ní wàrà rẹ̀ bọ̀ ọtọmátìkì ni ń wàrà rẹ̀ bọ̀ ni kò sí kankan ẹnìkan kò wá ọlọ́kọ̀ ojú omi yẹn ti dé ó sì ara páàkì ara ẹ̀ ní ibi etí odò nígbà tó ń wò báyìí dé àwọn ẹrù kan bẹ tán kó kalẹ̀ síbẹ̀ gèlè sílé sí odò àwọn ẹrù bá lójú ara wọn kò sẹ́ni kankan kò sẹ́ni tí lójú ẹrù ẹ̀rọ ìlú ti kó sí wọ́n ní lójú ara wọn sínú ọkọ̀ ojú omi gbogbo wọn lanú lẹ̀ ní èé ó ní kò sí tán ó nígbà tí àbá ìdé ọkọ̀ ojú omi ti tún lọ́nu ní máa ń lọ sa ó bá tún dé ìdàkejì odò lọ́hùn àwọn ẹrù wọn tún jára wọn kalẹ̀ eléyìí pọ̀ irọ́ ńlá leléyìí láíláí bóòlù bóòlẹ̀ ẹ̀kọ́ ti máa wá kó sínú ọkọ̀ ojú omi tí ò ní jẹ́ fáwọn kan ni wọ́n lóògbé ẹ̀ àbúrà nígbà ní kò rọrùn wọ́n ní láìláì kò rọrùn pọ̀ wá ajẹ́gbẹ́jì bá ti rọrùn báwọn kò rọrùn pé kí ayé ó wà báyé ṣe wà yìí kó mọ̀ wá sí ọba àkàtó dáyé tó ikú náà ní darí gbogbo ayé kó mọ̀ máa yọ láti sí yọ yìí kó mọ̀ sí para wọn kójú ọmọ láti òtójú rọ gbogbo ọmọ lọ lára ìṣe pé ìtàn ìpàdé ìpàdé wà bẹ́ẹ̀ ajẹ́ pé ọba àkànbẹ̀ gbogbo ọmọ adákẹ́ ìṣẹ́ni tó lè fèsì máa jọ kí ló fà á nítorí pé kí ni láàká ìwọ̀n gangan tí wọ́n láwọn níhun òun náà làwọn náà ti kí ni òun náà làwọn náà lókun wa. Imam wa Shafi'i rahimahullah irú ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó tún ṣẹlẹ̀ sí Imam Shafi'i náà pẹ̀lú àwọn ṣíà àwọn ṣíà àwọn tí wọ́n ń àwọn ọmọlẹ́yìn tí wọ́n láwọn wọ́n wá ń sọ fáwọn njeji anọ kò sí síjẹ́ sí àmẹ́sìdé kò sí síjẹ́ tàtàyù mẹ́sì àdádálẹ̀ ni àwọn jọ mú ọjọ́ pé tọ̀ káwọn wá síkíní káwọn wá sọ̀rọ̀ lórí ẹ̀ nígbà tí wọ́n mọ̀ wá débẹ̀ nígbà tí ó wọ ààyè bí ó ti sọ̀rọ̀ ó wá kó bàtà rẹ̀ ó wá kó sábẹ́ abíyá wọ́n ká lùkú bọ́ bàtà kí kéèyàn wọ́n wá àtọ́jọ́ ìdí ọmọ rò ní pé wá ń gé wá ló ṣẹlẹ̀ nígbàtà jẹ́ sẹ́jà ni àbí o rò pé ó àwọn àwọn múlájí àwọn àjí bàtà rẹ kó ni àwọn adé kí ló dé tó kó bàtà lọ́wọ́ ní ẹgbẹ́ ẹ̀lẹ́mọ bí ni ọlọ́run nínú hadithi kan ni ipe nígbà yá nàbì sallallahu alaihi wasallam àwọn ṣíà wọn a máa jí bàtà kó tí ẹ bá kó bàtà báyìí sójú ọ̀nà bẹ́ẹ̀ nìkan ṣe pè sínú wọn pé á irọ́ ni ó pa ṣé ṣíà ń bẹ láyà nàbì ni <laughs> tí sí àmìláyà nẹ́bí tó ní sí àmìbàtàkó à kò sí sí àláyà nẹ́bí tọ́ àti parí ọ̀rọ̀ lábẹ́ tọ́ so a jẹ́ pé àdádálẹ̀ ní sápẹ̀ ní kíni àdádálẹ̀ ní sápẹ̀ ní sí àmì wọ́n ti gbẹ̀rẹ̀ kò sí láyà nẹ́bí Sheikh Albani al-Allama Albani rahimahullah wọ́n lẹ́nì kan bẹ tó lóun mọ̀mọ̀ kọ̀kọ́ ọjọ́ kan ó lóun mọ ìpamọ́ Sheikh Albani ní so bó ṣe dé báyìí dé wọ́n pè dé wọ́n bá jòkó lọ́jọ́ ọwọ́ abẹ́ lọ́jọ́ bàbá yìí pé sọ ẹ̀hẹ́n tí ní abẹ́sọ̀ yìí lérí ah jẹ́gbà ọ ní o mọ kọ̀kọ̀ kò yẹ kó bí mi ó yẹ kó bí nípa ti dé oníṣẹ́ ó yẹ kó ti máa tá abẹ́ sọ nígbà tó sọ kó ṣe kí ni nígbà tó ní máa kọ̀kọ̀ ṣẹ́gun ní máa lọ kò sí ká ti parí ìbùdó akọ́jà nù orí ọ̀gá láàrin ojú wá sí <laughs> ojú wá sí kò bẹ́ẹ̀ so gbogbo àwọn ọ̀sán báyìí ọ̀nà táwọn àfáà máa sábà lò ní láti gbé kí ni láti lo làákàyè fún ẹni tó bá jẹ́ pé òbí ẹni gba náà sùn gbọ́ kò gbẹ̀rí gbọ́ ẹ wàá má pèjúwe wá fún ẹ wàá mú kankan tí ó súnmọ́ làákàyè tó yẹ pé á ah, òun wàá wò pé á ah, ní tí wọ́n ń sọ yìí òótọ́ ni ní ìparí Sheikh wa sọ́lù Fawzan wọ́n ni yìí ọba tí ń rè yín ọba tó dá yín ó sọ pé ud'uni astajib lakum ó ní ẹ máa pè mí ó ní èmi gangan ni ẹ máa pè astajib lakum yìí sì máa dá yín lóhùn wasafa nafsahu bi annahu yaqulu wa yatakallam Allah subhanahu wa ta'ala ròyìn ara rẹ̀ pé yaqul pé òun máa ṣe kíni ìmọ̀ wí òun máa sọ̀rọ̀ wàlẹ́bí la yatakallam ẹni tí ẹ bá sọ̀rọ̀ lẹ́yìn tàbí ìlà kò lè ولذلك كفر كثير من الأئمة من الأئمة دي أئمة الجهمية هنا لو فاتوا جاكي ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfẹ́sì wọ́n pe ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n já àwọn àfá àwọn jàmíyà wọ́n pè wọ́n kéfèrè àfá àwọn jàmíyà àwọn tó já àwọn àfá àna wọn dúnà mọ̀kànlélí yìí yàtọ̀ táwọn tó yẹ pé àwọn lẹ́ńtà láàfá làwọn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdádálẹ̀ tẹ́ ní orísìn ẹ máa ráwọn ògbó sáré kínú wọn ẹ sì máa ráwọn lẹ́ńtà láàfá ṣe pé ìdájọ́ wọn máa yàtọ̀ síra wọn ìbẹ̀nu àwọn tí wọ́n ní àwọn tá à ń sọ pé wọ́n ní àkídà sàlátù bá dí ní sílá sọ jò ní ti sàlátù bá dí ju òun lọ sàlátù bá dí ju kùránì lọ àwọn nǹkan bẹ̀rẹ̀ nítorí pé àwọn tó jọ́kọ̀ sàrìkì ni wọn wọ́n lákìdá àmọ́ àwọn sọmọ pé wọ́n àwọn ọ̀dẹ́ tẹ̀lé àfa mùrídí mùrídá àwọn èyí wọn lè mọ́ láti alladhina lam yatabayyana lahumul haqq àwọn tó jẹ́ pé òdodo hàn sí wọn ìdájọ́ tí wọ́n tún yàtọ̀ wa innama qalladu an jahl àwọn yìí ká ń tẹ̀lé wọn pẹ̀lú àìmọ̀ kan ni àwọn kẹrò pa àwọn tẹ̀sí náà ni àwọn rò pa àwọn súnmọ́ lọ́wọ́ náà ni ṣe pé nù wọn tó bá sọ mí fẹ́ lómi nù wọn <laughs> nígbà máa ń pè ní ilmul batin ilmul batin ní pé ọ̀rọ̀ lé ọ̀rọ̀ lé wọn tó máa fi lè sọ ọ̀rọ̀ lé fẹ́ lómi tó tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ yóò hàn kò débẹ̀ máa yóò lé eré yóò bá mi láti kí á mẹ̀jẹ̀ so àgbà tó bá jìnà dáadáa kó tó máa sọ ṣé kò ní fàáwùlá fi him nàzọ àwọn eléyìí ní ti tí wọ́n já àwọn ọmọ sọmọgbè yìí àwọn ọ̀lẹ́ńtẹ̀ láǹfà yìí ọ̀rọ̀ tí wọ́n gbá ó láti èsì inú onídìíké olúwòye sọ̀rọ̀ tiwọn dáadáa làbújá mílẹ̀ bàyá ni láhùn àbíké olè sára ìfà wọn náà dáadáa kẹ ṣàlàyé fún ẹlẹ́kùnrẹ́rẹ́ nípa pé ibi tí wọ́n wà yín lọ yìí ibi táwọn jẹ́ òṣèlú yín wà yín lọ yìí tán wà yín lọ rèé o kẹ wá ṣàlàyé fún ó yé wọn dáadáa kẹ yóò fún ẹlẹ́rìí táwọn náà bá wá níbi tí ewu àwọn lọ pé àwọn máa lóòótọ́ ibi tí wà wá lọ nù àwọn náà lọbẹ̀ náà ni tó eléyìí oníṣì wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ní ìdájọ́ ìdájọ́ ṣé wọn látara bí àwọn àkídà tí wọ́n bá ní tí ó gbé jáde kúrò nínú ẹ̀sìn Islam ṣé kò ní fa iná àtọ́rù àwọn táwọn wí ìtàn bá wá kọ́ tí wọ́n bá takú jálẹ̀ pé báwọn ti máa bá lọ lọ́nu tí ó kò nípa ìnáwó yóò ká lórí kókòrò yìí wọ́n ó sì ìdájọ́ lórí pé lórí àwọn náà ìdájọ́ àwọn àfa àwọn ìdájọ́ àwọn tí wọ́n tẹ̀lé ṣe pé àwọn ń ṣe nǹkan kìbìrí ó gbé ìdájọ́ wọn lérí iná ló bá tó pé jàmíyà àwọn tí wọ́n gbà yìí pé Allah subhanahu wa ta'ala oníròyìn àwọn tó máa já wọn mọ́lẹ́yìn wọn tó ẹ̀ kọ́kọ́ sàlàyé fún wọn ni tẹ́ fún aláwọ̀ ìlànà sínú alukur'an tẹ́ fún gbogbo ẹ̀yẹ wọn táwọn náà bá tún aláwọ̀ gbà tẹ́ pé táwọn yóò sọ náà làwọn sọ tó ó jọ di kankan náà pẹ̀lú iṣẹ́ wọn àbí àwọn sọ̀hánà wọ̀ tààlà wọ́n tà sí àlékún àgbọ́yé ẹ̀sìn fún wa kó fi ẹsẹ̀ wa ilẹ̀ lórí ìlànà lẹ́bi sọ̀lá wa lè kúlá kó fi òdodo ràn wá lódodo kó jẹ́ ká máa tẹ̀lé kó fi ìbàjẹ́ kó fi hàn wá ní ìbàjẹ́ kó jẹ́ kí a máa jìnnà sí i إنه ولي ذلك والقادر عليه هذا وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم بيه نعم بيه يا قربي نعم تبقى تبقى